lẹ́yìn tí adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala a ṣe asalatu fún annabuwa Muhammad sallallahu alaihi wasallam al-mab'uth rahmatan lil alamin annabi tí ọlọ́wọ̀n wa subhanahu wa ta'ala gbé dìde kí o lè máa jẹ́ ìkẹ́ àti ìyanu fún gbogbo àgbáńláyé <clears throat> kí asalatu náà máa lọ báwọn ará ilé annabi àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà akíra wa púpọ̀ gbogbo àwa mùsùlùmí òdodo lọ́kùnrin ní obìnrin wa àti gbogbo àwa tí a bá ń jẹ́ àwọn àlùfáà wa àbí àwa tí a ń jẹ́ ọmọ kéwú lábẹ́ àwọn àlùfáà wa ọlọ́mọṣá àlékún dáadáa fún oníkálukú wa. ní àárọ̀ yìí ní ẹrú ọlọ́wọ́n ọba kan sẹ́ǹdì líǹkì fídíò kan sí mi nípa àwọn ọ̀rọ̀ tí kàwùwá tó ṣẹlẹ̀ tó ń gbé jáde ọ̀rọ̀ náà wá ń jẹ́ àlékún lórí àwọn àṣìṣọ nípa àwọn ọ̀rọ̀ tó ti lọ tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam lórí àwọn ọ̀rọ̀ tó ṣe pé ìfàǹfà ti lọ ó ti bọ̀ lórí ẹ̀ tí kálukú sì ti jọ fúnra wọn ní èsì lórí rẹ̀ kálukú náà sì ti mẹ́nu kó ń bẹ́ àmọ́ lil asafi shadid wal gbogbo ẹni tí ó bá ṣá lágídí kò tàbí ṣùgbọ́n yóò máa fagídí rẹ̀ hàn nígbà tí àwọn ọ̀rọ̀ bá ti ń ṣẹlẹ̀ náà ni òun ló bí ọ̀rọ̀ eléyìí tí ó ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ àwọn sahabi anabuwa muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ náà ti clear a sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ti ní kó dòdò ibẹ̀ kó máa hàn sáwọn èèyàn ti máa ta ní parọ́ ti máa ta ní bẹ àmọ́ ọ̀rọ̀ kan ló wá jẹ jáde nínú ọ̀rọ̀ yẹn tí mo wá rí pé eléyìí náà tún need clarification ó rí pé the more tí àwọn òpòrọ̀ yìí bá ṣe ń rò pé ọmọ pa irọ́ àtàgbà àtọmọdé wọn òun náà ni àwọn àlàyé ọ̀rọ̀ ó máa dé bá wọn irọ́ yìí bí àlàyé bá ṣe wá ń dé bá òun náà ni òdodo ọ̀rọ̀ yóò tún wá máa clear sáwọn èèyàn a lórí líǹkì yẹn ó dàbí tọ́píkì tí wọ́n kọ síbẹ̀ tí n bá gbàgbé ni pé wọ́n pè ní ìsì ọ̀rọ̀ bóyá àti ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí mùnáfíkì wà láàrin àwọn sàábé nǹkan kan bẹ́ẹ̀ àgbàmúhárí tọ́píkì yìí irú tọ́píkì wo lélẹ̀ mùnáfíkì nínú àwọn sàábé again mo wá gbọ́ ǹbẹ̀ mo ti wá tún rí wà ìwà ìtekéte ìwà ìfẹ́ dọgbọ́n ṣáà dá nǹkan rú máwọn èèyàn lójú ah níjọ́ ni bàbá yìí ó tó jáwọ́ níbi kẹsà fẹ́ fi aburú kà wọ́n sábẹ́ àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam sallam níjọ́ olẹ tó fẹ́ jáwọ́ níbi ìwà kásà fẹ́ fi ọ̀nà ìtékété kásà fẹ́ fi gbé irọ́ wọlé ọ̀rọ̀ náà wá ń dàbí ìgbà tó yẹ pé ẹni bá ń gbọ́ ẹ ṣe bí ń ṣe tàkíkò ìlmí ni bí ẹni tí ń yanjú ọ̀rọ̀ mímọ́ láì ní mọ̀ pé á lóòlù yẹn ṣe máa dà nǹkan rú báyìí ẹ rí i pé mi ṣe máa ń tẹnumọ́ kinní kan pé níbi ọ̀rọ̀ yìí ti ń wọ́ wá náà ni pé anita là ń pè ní sàábé yìí kájọ gbé yẹ̀wò dáadáa manu wa sọ́hábì wà manu humu sọ́hábà ẹ̀ mo wá rò pé àwọn ọ̀rọ̀ ní ti dọ́dọ̀ níta wí yìí bí ó ṣe bó ṣe wá dọ́dọ̀ rẹ̀ náà ti wá rí pé bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti fẹ́ fún un lọ́rùn bẹ́ẹ̀ anita ní sọ́hábì ó wá fẹ́ da gbogbo ẹ̀rú pé èyí táwùlẹ̀ wa mọ àyẹjú yìí kábẹ̀ kan ní àní gbogbo ẹni ànábì bá mọ̀ ní sàábé a sì ti ń sọ pé kò lè jẹ́ gbogbo ẹni ànábì bá mọ̀ oníkíni òní sàábé akẹ́lì yóò lè wá rírọ̀ yìí pa kí kàwù mi ó lè rírọ̀ pa dáadáa kàwù wa lọ bíi pé ìbá ọlọ́run ọba sọ àwọn àyà kan ní alukur'an kàwù tí wọ́n gbé adúrú rọ́lá ńlá kan dólẹ̀ gbì tí irọ́ ní sí balẹ̀ báyìí gbogbo àwọn ọmọ akéwú Ah, wọ́n sì ń gbọ́ wọ́n sì ní pé ẹ́ eh, eh, èèyàn ṣe máa ń kílèmù rú eléyìí ní mímọ́ kí ni rọ̀hún kàwú ní ìsìláhù kan ò lè wáyé kò sí ìsìláhù kan nínú ṣẹ̀ríà tá a lè lò àyàfi ń tálùkùrá ní ìbá mú wá ẹ ò lẹ́yìn ike báyìí ike bá lùkùrá ní ìbá ti ṣe ṣe èèyàn kankan ò lè sọ pé òun ó gbé ìsìláhù kan táwa láwọn àfáà kan ṣe mọ gbọ́ tí bàbá fẹ́ dáhùn ẹ hosnita kan so àwọn wá fẹ́ fún ààrẹ yìí táwọn bá wá gbélẹ̀ yìí pé ìtẹ́mi gbélẹ̀ yìí o òun làwọn táwọn mọ̀ pè ní sábẹ́ o so àwọn eléyìí sì rèé òun làwọn táwọn sọ àti <laughs> mọ géèmù yẹn kí sì ló bí géèmù yẹn ni pé àṣírí ti ń tú lọ́tún àṣírí ti ń tú lọ́sì ẹ omi sì ti fẹ́ tẹ̀yìn ìgbọ̀gbin lẹ́nu pàtàkì jùlọ ẹ jami atul azhar àwọn náà tó wá gbé fatuwa jáde lórí pé ah

wọ́n wá bẹ̀rẹ̀ sí ní yán gbogbo ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run àlàyé yìí náà tó yí lárúbá ni jami àtò lázaro fi kọ̀ọ̀kan àwọn ahẹ́tù kìbárù lábà lárúbá ni wọ́n fi kọ̀ọ̀kan ní alázaro sharif tọ́ yóò bá rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run àwà ká fún jẹ̀mọ́ àmọ́ yìí wọ́n ṣe jòkó ní bọ̀ mọ́ fi yíò fún jẹ̀mọ́ ròdùnú pé alhamdulillah bá sírí ṣe ń tú láti inú ilé wàláì wọ́n tún ti tú àṣírí àìmọ̀ kan kàwù mi láti ta àwọn àfáà wọ́n yan nàná gbogbo ẹ̀ bọ́n ti máyà alukurani wá bẹ́ẹ̀ náà mú àdìsá nẹ́bùwá Muhammad wá tó ń tí bóyá sí pé aṣíàrí aṣíàrí aṣíàrí tí káwọn ń pariwo Nàìjíríà yìí àwọn àṣàyírọ̀ nu o tọ́ àwọn tó jẹ́ ògbà tó bá dìbò ni àwọn tó ń di egi ní àwọn mú láyé lè ní ẹni tí bá yọ àríkò ẹni ni yóò múra yóò dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kódà pẹ̀lú ó yóò torí gbogbo àwọn issues tá a ti ń fà látijọ́ yìí gbogbo ẹ̀ ni wọ́n pile up wọ́n sì tẹ́gù gbogbo ẹ̀ síwájú àwọn àlùfáà wọn á sì mú gbogbo ẹ̀ ní kọ̀ọ̀kan ìmí ìta ń pa àwọn àlùfáà mi ilẹ̀ Yorùbá tẹ́lòmí ò lè jáde ìmí ìtàwọn ẹlòmíì sọ tó gbígbóná ẹyọ kan péré ni wọ́n sọ ni wọ́n kóbò wọ́n ìyí lọ́pọ̀lọpọ̀ àwọn àlùfáà ilẹ̀ Yorùbá wá di pé ẹ má jẹ aṣọ torí ẹ mọ gbogbo àwọn tí wọ́n ti sọ wọ́n mọ̀ lódò àbákálukú ọmọ wo pé àtòrí ibi tá a wà ní àkíní kan ló dè wá mọ́lẹ̀ àà gbọ́dọ̀ sọ̀rọ̀ ti wà àwa ò gbọ́dọ̀ ṣe báyìí àwọn náà sì mọ̀ lódò yìí àmọ́ àwọn àfáà Azharu Sharif wọ́n la gbogbo ẹ̀ mọ́lẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n fèsì lórí gbogbo àwọn ọ̀rọ̀ yìí lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan tó èsì táwa fọ̀ yìí lárúbáwá náà fi fọ̀ ọ́ pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tí a fún wa ní okun àti agbára àwa náà wàá mú dìdì jókòó kan pé ìfìrì láì tààlà a fi mọ wá mú ọ̀rọ̀ nì lẹ́yọ kọ̀ọ̀kan èèyàn béèrè béèrè báyìí lọ́wọ́ àfáàjì àrí èyí tí wọ́n máa pariwo àwọn wàhábíyà ẹ̀ wàhábíyà ní adúgbò ọlọ́dọ̀ ọlọ́run pé sáà òdìkọ́lẹ́sì ọ̀rọ̀ ti wá ká ní Saudi bá ní èsì ọ̀rọ̀ ti wá ni yóò dàbí pé àwọn wàhábíyà ní ẹ wọ́n lọ sọ nǹkan míì fún wọn ní àwọn wàhábíyà ní wàá da ogun ẹ̀rú ẹ àwọn wàhábíyà nìyẹn eléyìí àwọn àfáàzí àrí wọ́n ṣe wàhábíyà ẹ àwọn àfáàzí àrí ni wọ́n yan gbogbo àtọ̀rọ̀ isa ń padà bọ̀ àbí ò padà bọ̀ ọ̀rọ̀ òṣùpá pín àbúṣùpá òpin ànábì gun sánmọ̀ làbá ànábì ògun sánmọ̀ lọ ẹ ìdíwò máa fi lè ànábì ní àbá ànábì kọ́ nìtàn yẹn ṣẹlẹ̀ sí àbúbákìrì ní wá bẹ pẹ̀lú ànábì nínú kòtò ní àbá àbúbákìrì kọ́ gbogbo ànábì sì lé lórí jésù ó wáyé àbí ó sọ̀kalẹ̀ àbí ò ní sọ̀kalẹ̀ gbogbo ẹ̀ náà sọ jésù ń padà bọ̀ àbí ò ní padà bọ̀ gbogbo ẹ̀ náà sọ ṣá a lè fi àdífì náà ṣẹ̀sìn gẹ́gẹ́ bá lùkùránì tá a fi jẹ́ ṣẹ̀sìn gbogbo eléyìí ni wọ́n fèsì lé lórí so àmọ́ láwa tó yẹ pé àwa lè mọ́ lọlé kéwà lè mọ́ gbọ́ lárúbáwá ìdínú láàfi padà wábi even iláhi ta'ala láti wá sàlàyé gbogbo ẹ̀ fún wa a mọ̀ tún fún wa ní yorùbá kódà a gbìyànjú pé kọ́rọ̀ tí wá mọ́ wọnú ẹ̀ rárá tó bá ṣeé ṣe bí ìbára ṣe ṣe a máa yẹ pé eléyìí o àwákàn fi sàlàyé kẹ lè gbọ́yé ni o in tí wọ́n ń wí òun náà láàkè fún gbogbo àwọn èèyàn tó a wá wo egbò túnlẹ̀ tí wọ́n fẹ́ sá lọ èyí wo sáwọn àfáà sáúdí ẹ kìí sáwọn tẹ́ ń pè wàhábíyà ẹ kìí sáwọn tẹ́ ń pè ní sàlàfíyà àwọn tiyín náà nù nìtẹ́ ńlẹ́ra yín mọ́ a máa mọ̀ pé ẹ̀ ń lẹ́ra yín mọ́ wọn ni kì í ṣe tán dúró lẹ́yìn dúró lórí a sì ti ń wí bẹ́ẹ̀ ọjọ́ ti pẹ́ tọ́ àṣírí tí ó wà tún lọ́wọ́ ètè mú ká wúwo pé jẹ́ tètè ya dọ̀rọ̀ yí pé tọ̀ ẹ àwọn sàábé tèmi ń sọ àwọn gbogbo àwọn tán bá ti ń bà nábì lò ẹ tó bá jẹ pé àwọn yìí ni àwa yẹn nànà ẹ dáadáa kábùsí lè mọ wọnú ẹjọ mọ mùsùlùmí ẹ kàwé wa mú àsúbà gbólóhùn àsúbà yìí òun náà wá fẹ́ mú nígbà tó wá fẹ́ gbà wọlé gbólóhùn àṣọ́gbà ò sì dàrú ọ̀láì kò dàrú àwọn sọ̀hábà náà gbólóhùn yìí náà olóòjì gíní kò dàrú alukur'an oníkàwú ní pé ìwọ bá sọ pé ọ̀hún búsabé ọkọ̀ọ̀kọ́ yanjú gbogbo tí mo sọ yẹn náà nípa àwọn mo mú wá pẹ̀lú gọlọ́wọ́ gbogbo táà ń yọ nínú ẹ̀ tí sọ́ọ̀hìbù ní jámùrù tí ń jẹ́ ashab torí ẹ pé yóò dákí ẹmọ yẹn nà nọ́rọ̀ dáadáa alhukmu ala shay'in faru'un an tasawwuri tá a bá ti ń sọ̀rọ̀ ń pa àwọn sọ̀hábà nẹ́bíwa muhammad sallallahu alaihi wasallam ó ti beyond èyí tí o máa ṣàbòsí pé àwọn mùnáfíkì wà nù wọn sọ́ọ̀hìbù kèfèrí wọnú yìí hun tọ́ọ̀ṣẹ́ wà ní kèfèrí bẹ́nu àwọn sàbí ànábì sọ́ọ̀hìbù ṣèyítọ́ọ̀nù sọ́ọ̀hìbù ni gbogbo ọmọ ànábì adámọ̀ ṣèyítọ́ọ̀nù sọ́ọ̀hìbù kálukú ni ní gbogbo ń bá ti ń bẹ pẹ̀lú ni gbogbo ń bá ti ń pò kódà àwọn nǹkan oríṣiríṣi nìkan lè fi di sọ́hìb ẹ lè mọ́jọ rìn ó lè jẹ́ pé kankan nǹkan náà ti di sọ́hìb rẹ ọ lè ní eléyìí fi sáfàr sọ́hìbù sáfàr nu yóò ó jẹ́ pé ẹjọ́ sí ìrìn àjò ìrìn àjò ló pọ̀ fi di sọ́hìb tó ta bá sọ̀rọ̀ pa sàábí ànábì àsọ̀rọ̀ ẹni tó jẹ́ sọ́hìbù pé wọ́n jọ ń rìn jọ ń jẹ jọ ń tó bá yẹ pé yìí ò ní ó bá yẹ pé lọ ọ̀tá ànábì sọ́hìbù rẹ̀ ni ọ̀rẹ́ ànábì sọ́hìbù rẹ̀ ni àníṣe ìpọ́ọ̀nù sẹ́ sọ́hìbù gbogbo ọmọ ànábì adámọ̀ ni so ibẹ̀ ń kọ́ ni tá àjọ ń bára wa fa ẹmọ́ ṣàbòsí mọ́ ẹmọ́ ṣe níbi yíhun abúlà hábì sọmọ́ sí náà ti dáadáa ìpè tọ̀ èyí tí máa ń sábà ṣe pé tiẹ̀ Ìgbòho ń rí tọrọ débẹ̀ òní sọ pé tọ̀ ṣábùlà hábì sàábé ni òun náà ìtẹ̀yà ayẹyẹ pé sàábé kọ́ tọ̀tún báyìí ṣábùlà hábì ò bá wá lè jẹ́ sàábé gbólóhùn sùfúbà ó sì sọ̀dákọ̀ kó lọ laarin àbúlà àbí àtànábì tó bá pọ̀tà náà lẹ́gbẹ́ pàbúlà àbí sí ẹ sọ́hìbù ànábì náà ni ọ̀tá ẹni ni kéfà sọ́hìbù wọ́n sọ bẹ́ẹ̀ fún sọ́hìbù rẹ̀ wa wá ni ẹni rẹ̀ ìbò wá ni èèyàn rẹ̀ ìbò wá ni èèyàn rẹ̀ ń ọ̀tá rẹ̀ wọ́n pèlè èèyàn rẹ̀ fún ọ ọ̀rẹ́ rẹ̀ wọ́n pèlè èèyàn rẹ̀ fún ọ múra sọ́hìbù fi safari ọlọ́mọ allahumma kun fi معاذ الله معاذ الله معاذ الله معاذ الله معاذ الله àṣìlọ́gbà allahumma kun sahibi sahibu náà nù ó so gbólóhùn sahibu gbólóhùn suhuba èdè lárúbáwá ni ó lò jẹ́nẹ́rà fún gbogbo nǹkan agbọ́dọ̀ gbàgbọ́ àbòsí ẹ má jàǹbá ẹ má ṣe tẹ bá mọ̀ pé iná fíìlì pé ti wà defeated ń bi wàhálà tẹ ti kóra yín sí lórí ọ̀rọ̀ àwọn sọ̀hábà ẹ wà jáde wá pé à àwọn sàábì ànábì ọ̀tọ̀ o ẹ wá mọ tí wọ́n wà bò sí wọ́n ní àwọn yìí ń lọ ọ̀rẹ́ kí níjọ́ rẹ̀ ọ̀rẹ́ bò ó gbólóhùn sọ́hìbù kọjá akẹ́sọpọ̀ rẹ̀ nìkan níjẹ́ bẹ́ẹ̀ àní sọ́hìbù lẹ́nu tó bá sọ̀hìbà èèyàn àbẹ́jú wọn náà sọ̀hìbà ìjọ bá ti sọ̀hìbà fàwọ́ sọ̀hìb fàwọ́ alákà sọ̀hìb ìjọ bá ti rúpọ̀ sọ̀hìbà rẹ̀ ó ti di sọ̀hìbù rẹ̀ so ó túbọ̀ sí pé ọ̀rọ̀ àwọn kọjá àwọn ọ̀rẹ́ ànábì táwa ní àwọn sàábé àwọn tọ́jọ́ rẹ̀ rẹ̀ ń hùn ọ̀rẹ́ sọ̀díkùnú sọ́hìbù ẹni jẹ́ ẹjọ́ nǹkan ti jọ dàyí ṣé sọ̀dákọ̀ ló wá dàyí tó ń jẹ́ sọ́hìbù rẹ̀ mọ̀ jẹ́ sọ́hìbù so sọ́hìbù rẹ̀ níbi pé ìjọ rẹ̀ ń kí wá lé dédé mọ́ wá ṣe jàǹbá kí ló so gbólóhùn sọ́hìbù ní general meaning gbogbo ẹni tí nkankan kan bá ti lè líǹkì yín papọ̀ sọ́hìbù rẹ ni ṣé n tó líǹkì yín pọ̀ ni ó wá jẹ́ n tó da sọ́hìbù rẹ níbẹ̀ ó jẹ́ n tí ò da sọ́hìbù rẹ níbẹ̀ ó jẹ́ nǹkan oríire sọ́hìbù rẹ níbẹ̀ ó jẹ́ nǹkan oríibú so ìyíhun general meaning èyí ni gbogbo ayé àtẹ́wá lọ́ọ̀rẹ́ ń kó wá ẹ̀ tànàbí Yusuf táwọn tí wọ́n jọ wà nú ẹ̀wọ̀n tán ló yá sọ́hìbà ìsíjìn gbólóhùn yìí wọ́n jọ wà nú ẹ̀wọ̀n tó dà wọ́n pọ̀ nù ẹ̀wọ̀n tó dà wọ́n pọ̀ náà fi ń jẹ́ sọ́hìbù rẹ̀ nínú síjìn lòun náà fi yan pé ẹ̀yin sọ́hìbù nínú asíjìn bóló ti wá jọra wọn àwọn sọ́hìbù síjìn ẹ̀wọ̀n jọ dà wọ́n pọ̀ kíní tó bá jọ dà yẹn di ṣe kálukú wa ni tí ń wá bí ó ti dààmú kálukú fi pè yí tí ń bẹ tí ń ogun àwọn nàbẹ́ tí kálukú ní tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní ní kọ̀rín ń nu so tọ́lọ̀ bá yá lo sọ́ìbù fà nábì ipò ń sọ fún wọn ní wọ́n lò fáwọn kèfèrí tí ń pà nábì ní sọ́ìbù ànábì tọ̀ ṣá nábì wá jẹ́ sàbí àwọn kèfèrí ẹlẹ́bọ náà so alukurani ò sọ ìsìláfù níbẹ̀ yẹn alukurani ń lo èdè ni so nínú èdè lárúbáwá sọ́ìbù nìyẹn so alhamdulillah mo mọ̀ pé àwọn èèyàn ò mọ gẹ́ẹ̀tì kìíní ìbáyìí bọ̀jọ̀mọ́ mùsùlùmí gbogbo àtàjọmọ yorùbá ní ẹ̀dínwá béèrè kìíní kan lọ́wọ́ wa ǹjẹ́ tí kálukú wa bá gbọ́ tó bá ní àwọn sàábé gbogbo wọn tó bá jàǹbá tó bá ní ṣe àbòsí ilẹ̀ Yorùbá yìí ọgbọ́dọ̀ lè mọ́ ń pa dáhùn yìí o tó bá ní àwọn sàábé ànábì dákùnṣẹ́ tó mìnì ni gbogbo ẹni tó ṣe pé nǹkan tó dá o àti tí ò dá o àtórí ire o àtórí ibú o àti ó dá àtófẹ́ kú ànábì o àtófẹ́ ọlábà ànábì o ṣé gbogbo wọn náà ń gbà lérò pẹ̀lú sàábé tó wí ní Yorùbá yìí gan dákùn táwọn bá ṣàdúrà pé ọlọ́run bá ṣe kẹ́fọ́n ànábì àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàábé rẹ̀ dákun lọ́dọ̀ tiẹ̀ náà ṣé àtàwọn sàábé rẹ̀ ṣó kó àbúlà ábì sínú àbúlà ábì sì rè sọ́hìbù nífà ànábì lédè lárúbáwá sọ́hìb àmọ́ kèje sọ̀hábí <laughs> ẹ̀rù ìsìláàmù tẹ́lẹ̀ takùn náà ń bọ̀ wá bẹ́ẹ̀ so sọ́hìbù làbúlà ábì fà ànábì àmọ́ kèje sọ̀hábí tọ́ ṣé tọ́ bá ní pé ọlọ́run bá wa ṣe kí ẹgbẹ́ láti bá ara lé ànábì àtàwọn sàábì ànábì dákun sáwọn sàábì ànábì tí wọn náà máa ń sọ ṣáàbù jáàlì wọbẹ̀ ṣáàbù làhábì wọbẹ̀ ṣé gbogbo àwọn ọ̀tá ànábì wọbẹ̀ kódà àbú tọ́lìbù tó jẹ́ ọ̀nkú ànábì lọ́dọ̀ tiẹ̀ náà sọ wọnú sàábì ìwọ náà mọ̀ pé kò wọbẹ̀ meanwhile àbú tọ́lìbù sì rẹ̀ sọ́hìbù ló jẹ́ bá ànábì tó ló sọ́hìbù ànábì wa Muhammad sallallahu alaihi wasallam so sọ́hìbù ó yàtọ̀ sí àsọ̀hábí ní terminology ń bọ̀ wá yanjú ẹ̀ pé terminology alukur'an ń wa wá yanjú ẹ̀ bí even ilayi ta'ala so jàmá mùsùlùmí èwo ló dé táwọn ṣàbòsí ara wa àmọ́ àti ẹ̀dúpẹ́ fọlọ́run àwọn tẹ̀ ń tú jáde yóò wá mọ jẹ́ kí ọ̀rọ̀ yóò mọ wá clear dáadáa sáwọn èèyàn tó dáwọn yẹn ti rí pé àgbà ah, ah, òbó wa ni ah, yóò ṣe wá rí báwọn gbogbo ẹ̀ bá bá nẹ́bí lòbó alábùlábì tó bá ti ní sọ ìbìlẹ̀ bẹ́ẹ̀ rún gbogbo ẹ̀ mọ́ àní gbogbo ẹni bá ti ìrìn ló bọ̀ rìn ni o ó bọ́ ọjọ́kó ni o ó bọ́ ọ̀sọ̀rọ̀ ni o ó bọ́ ọjà ni o ó fẹ́ pa ọ́ ni o sọ ìbù rẹ ni <laughs> inú lárúbáwá gbogbo lárúbáwá mọ́ lọ sọ ìbù fún ẹni bẹ́ẹ̀ pa ọ́ tẹ́ fàwọ́ àṣọ àṣẹ ìbùk ní ìṣẹ̀yẹ kan lé o tí wọ́n fi àdá lé ọ káàkiri ó ti wá ń lé ọ lé ọ wáńsá wáńsá ọwọ́ adìbí sásọ̀rọ̀ ẹnìkan ẹnìkan wá tó lè yín ó lè bí ọ́nu lárúbáwá pé ah kayfa najawta min sahibik <laughs> ọdún ìbáhùn kayfa najawta min sahibik ah bóò lọ ti wá là lọ́dọ̀ ẹni rẹ̀ ń tó fẹ́ pa òun bóò lọ ti wá là lọ́dọ̀ èèyàn rẹ̀ ń nínú Yorùbá ẹ̀yin gan ó máa lo gbólóhùn èèyàn rẹ fún ẹni tó jẹ́ pọ́tà tẹmọ̀ pé ń bọ́ta ṣe tẹmọ̀ pọ́tà yìí sì ni so gbólóhùn sọ́ọ̀hìbù nu so general meaning nìyẹn tí kìíní yìí tí gbólóhùn yìí lè túmọ̀ sí gbogbo ẹni bá bá ní bẹ́ẹ̀ ó jẹ́ ni dáadáa o ó jẹ́ ni ibú o ó jẹ́ ni ire o ó jẹ́ ni ọlọ́run o ó jẹ́ ni fẹ́ dáadáa fún wa ó jẹ́ ní fórí ibú fún wa ó jẹ́ ní fẹ́ pa wá ó jẹ́ ní fẹ́ jí wa gbogbo ẹ̀ lárúbáwá lè lo sọ́ọ̀hìbù fún tó náà bìí pé nǹkan kan ni ó ti dà yín pọ̀ ó sọ ìbá rẹ̀ ń bẹ̀wọ̀n ọ ìyíùn bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú ọ̀dọ̀ àwọn àlùfáà tábàtí yọ àwọn tá ń sọ yìí tá a máa ní ọ̀dí Allahu aníwò fún tí kàwú ya wípé yọ wọn ó tún tún kíní sọ́ńbẹ̀ náà ipa ọ̀rọ̀ ọ̀dí Allahu aníwò wọn ń ṣe ọ̀dí Allahu aníwò fún wọn wípé wọn ló ń kà àwọn tí wọ́n máa ṣe fún ló ń kà kí ni òǹkà wọn challenge lè dákun wá bá dákùn torí ọlọ́run báwa àwọn agbẹ́tì ẹ̀bẹ́ mọ iye àwọn sàábé tán lẹ́tọ̀ọ́ sí rọ̀dí ọ̀láwà ánìwò yẹn àwọn sàábé tí rìdùwánù láyé ó mọ̀ bá wọn afẹ́ mọ iye wọn tó rà gbà pé àwọn sàábé tó rọ ní àwọn tí rọ̀dí ọ̀láwà ánìwò tọ́ sí ọ ni wọ́n ló ń kà á mọ fi ìka ka wọn a lè máa fi ìka ka wọ́n tọ́ àwọn tó lè máa fi ìka wọ́n kọ́kọ́ mọ̀ náà o pé àwọn tí wọ́n jagun Bádìrì gan nínú kódà náà kàlí tẹ̀ mọ́ fúnra yín náà kàlí tírí ọ̀rá ìta tẹ̀lé mọ́ fúnra yín ẹ gbà páwọn yóò náà jagun Bádìrì ẹ dákùjọ mọ́ sẹ́yìn tírí ọ̀rá ìta tí tó ṣe máa fi ìka kà èèyàn tírí ọ̀rá ìta tí ìkẹ́kọ̀ọ́ mọ̀ pé irọ́ lálá kan tún nù bẹ́ẹ̀ pé àwọn sàábí wọ́n lo àwọn ọ̀rẹ́ rẹ̀ ló ń kà àwọn olọ̀rẹ́ ànábì àwọn sàábẹ́ ànábì tá à ń sọ yìí ọ̀rọ̀ wọn ní ọdún ànábì ọ̀rọ̀ kìí sọ ọ̀rẹ́ àtọ̀rẹ́ là ànábì bá wọn ṣe ọmọ kéwú ni wọ́n lọ́dọ̀ ànábì ló fi jẹ́ pé sọ̀hábí là ń lò fún múfúrọ́dù wọn àpapọ̀ wọn wá ń jẹ́ àsọ̀hábátù náà àwọn àfáàfin máa ń lò fún wọn báwọn pé ọ̀rọ̀ wọn ń ṣe kúbẹ́kúbẹ́ tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi ni báwọn sàábẹ́ ti jẹ́ sànábì nu báwọn sàábẹ́ sì ṣe pẹ̀lú ànábì nu a wá níbi ọ̀rọ̀ yìí kó yanjú dáadáa àwọn sàábé tọ́rọ àwọn tí wọ́n ní ẹ̀tọ́ sí ìyanu ọlọ́run bá wọn ló ń kà á mọ ka wọ́n pẹ̀lú ìka afẹ́ mọ̀ wọ́n afẹ́ mọye wọn afẹ́ mọ ọkọ wọn a sì fẹ́ mọ ọkọ bàbá wọn ẹ wà afẹ́ mọ̀ wọ́n àwọn náà lè mọ àwọn tá a mọ̀ sí radiyallahu anhu fún sọ àwọn sọ̀hábí táwọn alẹ́tọ̀ sí radiyallahu anhu lọ́dọ̀ gbogbo àwọn àfa Islam nǹkan mẹ́ta tán ló gbọdọ̀ pàdé lára wọn náà nù àní yóò jẹ́ pé wọ́n mìtì ànábì tí wọ́n fojú gan ní ẹni àbí wọn ti ẹ̀rí náà àmọ́ wọ́n gbọ́rọ̀ rẹ̀ wọ́n fìlì ànábì báyìí sallallahu alaihi wasallam mu'minan bihi wọ́n sì nígbàgbọ́ sànábì orí ìgbàgbọ́ yìí sì ni wọ́n kú lé lórí àhá àwọn eléyìí báyìí nǹkan mẹ́ta tó gbọdọ̀ pé lórí sàábé táwa ń sọnu tó látara eléyìí tá à ń sọ yìí gbogbo ọ̀ràn mùnáfìkì ó ti jáde nú ẹ̀ so má tún ìtọ́ ń rìpíìtì yẹn àbòsí lọ́wọ́ ẹ̀ ṣe o ìran mùnáfìkì kan kò kú sórí ìmánì ìran mùnáfìkì kú só báyìí báyìí ni ó kú sí kó ṣe imani. kó ṣe kúfúrú ni kò kú sórí ìmánì so àwọn yìí wọ́n kúrò nínú àwọn táwọn pè ní sọ̀hábí kèfèrí wọ́n kúrò nínú àwọn sàábí àwọn ẹlẹ́bọ wọ́n kúrò nínú àwọn sàábé látara pé nǹkan mẹ́ta tó gbọdọ̀ sí pé sáwọn ẹni tó ń pè sàábé rèé àwọn sàábé táwọn bàbá wa nílẹ̀ Yorùbá máa ń ṣàdúrà fún nǹkan mẹ́ta tó gbọdọ̀ pé sí wọn lára òun rèé táwọn bá bá ní àwọn sàábí ànábì àwọn ẹni tí wọ́n ń sọ òun náà làwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú ànábì wọ́n jagun ẹ̀sìn pẹ̀lú ànábì orí ìgbàgbọ́ yìí sì ni wọ́n kúlé lórí pẹ̀lú ànábì àwọn ẹni táwọn bàbá wa náà ń pè fún wa láwọn sàábèrè tọ́jú wọn bá fẹ́ sọ di pé àtẹni ó kú sórí ìsìláàmù o kódà ẹni tí ó gba ìsìláàmù kan pẹ̀lú tí wọ́n gbé wá yìí sàábì gbogbo wọn á ní iye nǹkan ni gbogbo àwọn àlùfáà ń sọ èyí òun náà sì kọ́ ni tí àwọn mùsùlùmí náà ń sọ èyí ò náà sì kọ́ ní ìwọ náà ń sọ ọ̀rọ̀ ti fẹ́ bẹ́yìn yọ ni a bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó bá yẹ pọ́rọ̀ wá fẹ́ bẹ́yìn yọ náà ló bá wá bírú eléyìí a tún ti ń dúpẹ́ nu o alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu salihat a ti ní ìṣìnà àwọn ibi tó wá kù ní kìláàfù láàrin àwọn àtàwọn àfáà àzíàrí àti àwọn àfáà sòdíyà tí wọ́n fi ń já àṣáyírọ̀ abẹ́rẹ́ ọ̀bọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́run mọ́ṣá jama'a kalimatal muslimina ala al-haqqi wal huda ẹ̀yà wá bẹ̀rẹ̀ wọn bá bẹ́ẹ̀ amáwà ti ń sọ pé gbogbo àwọn ìtawà ń gbọ́n lẹ̀ yorùbá iṣẹ́ àti máa ń sọ ti pẹ́ pé àwọn eléyìí ò sí lójú ọ̀nà àwọn ọ̀rọ̀ yìí sí ọ̀rọ̀ ìmọ̀ kí jìbìrìlù kọ́ ló àmì ànábì wa ma'adìrá abubakar siddiq radiyallahu anhu òun kọ́ ní bẹ̀pẹ̀ láàánábì nínú kòtò àwọn ọ̀rọ̀ ìmọ̀kọ́ lélẹ́ iṣẹ́ a ní àwọn ọ̀rọ̀ yìí ò lè jọ́rọ̀ mùsùlùmí ó ti pẹ́ dáa ti ń sọ àwọn àfáàjà ìlú náà ti wá declare kódà wọ́n là mọ́lẹ̀ láwọn ibì nígbà bá débẹ̀ ẹ má jìjẹ nǹkan jú ẹ wọ́n là mọ́lẹ̀ láwọn ibì kan dé àwọn ọ̀rọ̀ orú ọ̀rọ̀ báyìí ò ní mọ jáde àbí lẹ́nu aláìmọ̀kan gbogbo ẹ̀ lámọ̀ wá tú kọ ẹyin kò ní sọ̀rọ̀ ilé àdúgbò jẹ́ pé irọ́ bá ti ń lo gbólò pé irọ́ rèé bẹ́ẹ̀ náà sọ pé eléyà ìmọ̀kan rèé bẹ́ẹ̀ náà ń pè lọ́wọ́ ọ̀rọ̀ tó yanjú pé eléyìí ìrújú rèé láwọn àfáàzí àrí tó ọ̀rọ̀ àwọn àfáàzí àrí wá dé tán ó wá fẹ́ di pé àwọn sàábé ni gbogbo àwọn ẹ̀sọ́ gbogbo àwọn sàábé ni gbogbo àwọn tó bá nábì lólé ayé tó bá yá ṣàìtọ́nù náà ó yẹ kẹ́ pò náà sàábé àbí ẹ yẹ kẹ́ pé ṣàìtọ́nù náà sàábé ó yẹ kẹ́ pé kọ̀rínù táànábì náà lóun náà ní kọ̀rínù tó wà mọ́lọ̀ fóun lágbára lórí ẹ̀ ẹ pé yíò náà sàábé láti sọ pé ẹ ti fẹ́ ṣàbòsí rèé àwọn sàábé kọ̀ọ̀hún àwọn yìí ń kọ́ ni sọ̀háábà àwọn yìí ń sìkọ́ làwọn sàábé táwọn bàbá wa náà kọ́ wa ní ilẹ̀ Yorùbá alhamdulillah ìlẹ́rìí bí ní àmàtìhì tẹ́tí mùsọ̀lá ẹ wá rí kíkàwù mi lè wá rí ibi lọ kíkàwù mi lè rí ibi ta irọ́ fún wa wọn láti ta fún wa gẹ́gẹ́ bí òdodo kàwú bá yí pé kò sí síláhù kan tó gbé wá nínú ṣẹ̀ríà ó gbọ́dọ̀ mú kùránì tí ó sọ bẹ́ẹ̀ wá alukùránì ni yóò sọ bí ọ ti ṣe lò ó ah, ah, ẹ ṣe ń pa irọ́ báyìí ìsìláwù alukùránì ó sọ bá ṣe lò ó kí náà pè ní ìsìlá ṣé ìsìláwù alátọ́dọ̀ ọlọ́run ni ìsìláwù ọwọ́ àwọn àfáà ni ìsìláwù ti ń wà náà ẹ ń ṣe báyìí àwọn èèyàn kú ní ìbáyìí ní ìsìláhù ìṣàtọ̀dọ̀ ọlọ́run alukurani ní ó máa tó wá ṣàlàyé ìsìláhù ìsìláhù àwọn àlùfáà àwọn èèyàn àwọn àlùfáà náà máa ń gbé ìsìláhù kalẹ̀ ìpínyà ìsìláhù mi ó tún jáde lé ní tá a sọ̀rọ̀ lọ́wọ́ báyìí ìsìláhù mi lè jáde lọ́la ìtànpẹ̀ ní ìsìláhù ní táwọn àfáà kan jòkó lórí ọ̀rọ̀ kan pé ah kí ní ìbáyìí ẹja máa pè é báyìí gbogbo wọ́n sì ń pè é bẹ́ẹ̀ wọ́n sì àgírí láti máa pè é bẹ́ẹ̀ ìsìláhù nìyẹn ó ṣe wájẹ́ pálukùránì ni ó mọ kọ́ wa nígbà tí mo lo àwọn mùsọ̀lá hátùṣẹ̀rẹ̀ ìyá irọ́ náà ìṣìádù àwọn àfáà ní bí so àwọn àfáà dẹ̀ ń gbé ṣìláhàtù kalẹ̀ láti fi ṣàlàyé àwọn tí ń bẹnu alukur'ani ni ẹjẹ́ ń gbé wa nìdí ẹ̀jẹ̀ wọn mùsùlùmí kẹ́lẹ̀ mọ̀ bá bá ńlá irọ́ ni ọ̀rọ̀ yìí makruh ni lọ́dọ̀ àwọn ẹ ẹ bọ́ tẹ bo la alukur'ani <laughs> níbo la lùkùránì ti lò níbo la lùkùránì ti ṣàlàyé rẹ̀ níbo la lùkùránì ti yànnàná rẹ̀ à ń pè kan ní tàṣáhùdù àwọn àbá wa ń pè fún wa ní àtáyá ayíbẹ̀kọ́ ni tàṣáhùdù àwọn àbá wa sì tún fún wa ní kí ni àtáyá tọ́ àtàṣáhùdù yìí níbo la lùkùránì ti ṣàlàyé bá ṣe lò fún wa mùsọ́láhùdẹ̀ ni nínú mùsọ̀láhàtún ṣẹ̀rẹ̀yà nínú mùsọ̀láhàtún ṣàlùkùránì lẹ́ṣin hásùrù ẹ̀ tí ó ó ti bá ti mú àdìsí nù ẹ ò sọ níbo ni alukur'an níbo la alukur'an ti ṣàlàyé mustalah at-tashahhud ó dá à ń sọ̀rọ̀ àmọ́ pariwo usulul fiqh usulul fiqh usulul fiqh iye mustalahu ṣẹ̀rẹ̀ ń ṣàní tọ́ mustalahu yìí níbo la alukur'an ti ṣàlàyé ń tá mọ̀ pé ní usulul fiqh tó fà á kíkàwú lè rí bí pa irọ́ àní ni gbogbo ẹ tó bá nábì lọ́bí wá bẹ́ẹ̀ lọ líbí tiẹ̀ pé àwọn sọ̀hábù sọ́hìbù sọ́hìbù tálùkùrù á ní lò irú bó ti lóun lágbọ́dọ̀ mọ́ pa àwọn sàbí ànábì kò dẹ̀ possible àwọn sọ́hìbù tálùkùrù á ní lò àlùkùrù á ní sọ èdè lárúbáwá tóbi sọ̀kalẹ̀ ni àlùkùrù á ní ò sọ̀rọ̀ pa mùsọ́là kò sí tó kẹ kùránì pẹ̀lú mùsọ́láhù àsọ̀hábí àti àsọ̀hábà alùkùránì kọ́ ló gbé mùsọ́láhù yìí wá mú adébi tí ó máa ṣàlàyé mùsọ́láhù sọ alukurari tó sì lo sọ́ọ̀hìbù kò sọ fún wa pé tóun lo sọ́ọ̀hìbù sí yìí nìkan lẹ́gbọ́dọ̀ mọ́ lókìlẹ̀ ń parọ́ sí náà ń ń sọ̀rọ̀ ó wá lo gbólóhùn gbólóhùn tálukurani wá lò ẹ̀yin wá sọ gbólóhùn ni ẹ wá fẹ́ sọ dípò ní mùsọ́là wa inna ilayhi raji'un ẹ já bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọjọ́ àti ẹ já bẹ̀rù pé gbogbo ń tarí tà ń ṣe yìí wàláhì gbogbo ẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́rítà mọ́ sọ ẹ̀kẹ́ ìní àmọ́ tẹ́rímọ́ kìíní kan o <laughs> ẹni gbogbo tá à ń sọ yìí a lè mọ́ dọ́gbọ́n tanra wa nílé ayé yìí a lè mọ́ parọ́ fúnra wa nílé ayé yìí a lè mọ́ dọ́jà àwọn kankan fúnra wa nílé ayé yìí àmọ́ wallahi wallahi wallahi alladhi la ilaha illa hu gbogbo ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan báyìí ládìwájú ọlọ́run tí ò ní ṣe mọ́ dreambu àdìwájú ọlọ́run tí ò ní ṣe mọ́ dreambu àwọn mùsọ̀rọ̀ yìí tó pọ̀ jù nínú mùsùlùmí ṣẹ̀rẹ̀ẹ́yà ó la alukóra ní sàlàyé because kò sí tó ká alukóra ní pẹ̀lú mùsùlùmí ṣẹ̀rẹ̀ẹ́yà alukóra ní wà mọ́ sàlàyé mùsùlùmí abadan abadan abadan alukóra ní ó sàlàyé nǹkan ẹ̀yin ó wà wá mùsùlùmí òfin tá alukóra ní gbé kalẹ̀ ni so alukurani sì wá lè gbé mùsọ́láwù kalẹ̀ àmín kó gbé ọ̀rọ̀ kan kalẹ̀ gbónú kan kalẹ̀ pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ẹ̀yin náà sì gba nǹkan náà bẹ́ẹ̀ so ìyí òun bó ti rí so àwọn tó ń pè ní mùsọ̀láàtù ṣẹ̀ríyà mùsọ̀láàtù ṣẹ̀ríyà yìí àwọn nǹkan tó yẹ pé ìṣẹ́àdù àwọn àlfà ó ní gbogbo orú àwọn pè nǹkan ní sọ̀hábí wọ́n pè wọ́n ní sọ̀hábà wọ́n pè gbá wọ́n pè léyìí èyí tánú kùránì bá wá gbélẹ̀ fún rẹ̀ tó gbélẹ̀ fún rẹ̀ à ń sọ̀rọ̀ asọ́lá azaka asọ́m ẹgbọ́n àwọn léèsì alùkùránù wá ń pe àwọn nǹkan báyìí ó pe asọ́lá gbogbo táwọn èèyàn bá pè kí ni wọ́n sì ń pè asọ́rùn kúrò ní tánú kùránì pè é wọn kúrò lórí tí alukur'ani pé so ó sì wá gbọ́dọ̀ wá jẹ́ pé alukur'ani ni ó wà mọ́ ṣàlàyé mùsọ̀láhàtù táwọn èèyàn gbélẹ̀ fún wa abadan alukur'ani kọ́ ni ó ṣàlàyé mùsọ̀láhàtù táwọn èèyàn alukur'ani sì kọ́ ni ó kọ ìyáda ìta gbọ́dọ̀ mọ́ ìsọ́láhà lórí àwọn nǹkan in tó gbọ́dọ̀ mọ́ jẹ́ ìsìláhà lórí àwọn nǹkan alukur'ani kọ́ ni ó sọ príncipù ti ń bẹ́ńlẹ̀ lọ́dọ̀ àwọn àlùfáà pé láàmúṣáhà tàfilẹ̀sìláhà ó kọ́ táwọn àlùfáà bá dé tán pé kinní kan kò yẹ kẹ́ ẹ mọ bára yín jà sí yòun iye ìjẹ́ ń jà sí yòun ọ̀rọ̀ ti bẹ́yìn yọ ni ọ̀rọ̀ ti gbẹ̀gbẹ́ yọ ni ọ̀rọ̀ ti clear sáwọn èèyàn wá fẹ́ kú pé bóyá la fẹ́ ságbà báyìí bóyá la fẹ́ ságbà báyìí àmọ́ bẹ̀rẹ̀ náà àti wá rí pé ó tún wá kò ní pínyẹn kàn fẹ́ ságbà nìkan ó ti wá ń di pé ṣé aláṣà gbọ́dọ̀ bẹnu àtẹ́lu àwọn sàhábà ridwanullahi alaihim ló fi jẹ́ pé àwa nídìí àwọn ọ̀rọ̀ lórí àwọn eléyìí àwọn sàábé tó fi pàwọn náà lẹ́tọ́sọ̀ díẹ̀ láàrin wọn tó pé ìka alábìkà wọn afẹ́mọ iye wọn afẹ́mọ irú àwọn sọ̀hábà yẹn afẹ́mọ then ipe kìí ṣe gbogbo sàábẹ́ ànábì ni yóò wà lìjẹ́ náà tó wáyé pé lórí irọ́ tẹ̀ ń pa ń pé àní gbogbo ẹgbẹ́ àti fojú gan ní ànábì òní sàábẹ́ àti nírọ́ nìyí òun àwọn yìí kọ́ ni sàábẹ́ àwọn yìí sì kọ́ làwọn bàbá wa máa ń pè fún wa ní sàábẹ́ nílẹ̀ Yorùbá yìí tọ̀ nínú ṣẹ̀ríà náà àsọ̀hábàtù kò kó gbogbo tọ́mà ń jẹ́rìí nílẹ̀ lárúbáwájọ́ náà lásìkò ànábì sínú àbújálì eh, kò wọ́bẹ̀ àbúláàbì kò wọ́bẹ̀ alukurani iṣẹ́bi bá ti yàdá àbíláàbí wọ̀tàbà àbúláàbí ò wọ́bẹ̀ kò wọ́nú sọ̀hábà kò lè sínú wọn láyé meanwhile ó fojú gan ní ànábì meanwhile ọ̀rọ̀ dùn wọn àtànábì pọ̀ meanwhile ó confront ànábì ó ti di sọ́híbù ànábì náà nù àmọ́ sọ́híbù rẹ̀ níbi kíni ó sọ̀híbà ànábì pẹ̀lú kó fẹ́ bá ànábì so lárúbáwò ló fúnru rẹ̀ náà ẹ dákun kí la ìmọ̀ là ń lọ gan-an èwo ló dé gan-an kí gbà níbi gbogbo irú àwọn eléyìí then à ń tẹnumọ́ kìíní kan àwọn sọ̀hádà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam èwo ló dé tó jẹ́ pé ní táwa wá ń rò ní bá fún ìmọ̀lẹ́ ni ó ní pé aláṣà gbọ́dọ̀ já wọn wálẹ̀ aláṣà gbọ́dọ̀ kókó ríra wọn sẹ́mi àwọn mùsùlùmí amáwo mọ̀ sọ wallahi alazim èyí táwọn mùsùlùmí ó fi mọ yẹ ní kórìíra àwọn sọ̀hábà wọ́n mọ̀ nífẹ̀ẹ́ wọn sí ni o ìfẹ́ àwọn sọ̀hábà ó sì mọ ga lẹ́mí àwa mùsùlùmí lẹ́mí gbogbo wa káàfà bí ìfẹ́ láì tààlà ìfẹ́ wọn ó mọ ga lẹ́mí wa sí ni lójoojúmọ́ ojoojúmọ́ ni ìfẹ́ wọn ó fi mọ ga gbogbo ìgbà náà sì ni a sì fi mọ nífẹ̀ẹ́ wọn sí àwa ń bẹ lọ́wọ́ wa subhanahu wa ta'ala bí mọ́nìyí wa karamihi wa izzihi wa fadlihi ọlọ́run mọ́sí àbá wa tún àwùjọ wa ṣe ilẹ̀ yorùbá tó àti bára wa ń bi ta bára wa yìí náà àti rí ìtọ́lọ́ ní ká mọ rí yìí náà ẹ̀ẹ́n tí ń ṣẹlẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ náà àmọ́ méjì ni amọ̀bẹ̀rẹ̀ ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run mọ́ṣá bá wa palẹ̀ mọ́ rú ẹ̀ bọ́lọ́run bá wa palẹ̀ mọ́ rí àtún amọ̀bẹ̀rẹ̀ ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ́run wá ṣe àgbọ́yé tó yè koro tó nítumọ̀ ọlọ́run bá ṣe fún gbogbo mùsùlùmí òdodo ọlá al-Qur'an al-Karim orí nìkan mọ̀ sáré wà ní kásáré yẹn nàná ọ̀rọ̀ yìí pé as-suhba as ó kọjá àtàwọn sàábí ànẹ́bíwa Muhammad sallallahu alayhi wa sallam àwọn sàábí ànẹ́bíwa Muhammad òun lẹ́ni tó yẹ pé ó mìtì ànẹ́bí ó fojú rí ní ọ̀rọ̀ ànẹ́bí ohun ànẹ́bí nìkan ló gbọ́ ni àmọ́ mu'minan bihi ó sì nígbàgbọ́ sí wa mata alayhi ó sì kú sí orí ẹ̀ àwọn eléyìí náà ń pè ní àwọn sọ̀háàbà àwọn eléyìí ni mufrod wọn máa jẹ́ sọ̀háàbì àwọn eléyìí náà làwọn bàbá wa náà máa ń sọ pé wà àlá àlìyí wà àṣọ̀háàbì làwọn bàbá wọn máa sọ pé àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàábé rẹ̀ so àwọn sàábé táwọn bàbá wa náà ń sọ fún wa nílẹ̀ Yorùbá kò kó Abu Jahali sínú kò kó àbú tọ́líbì sínú bó ṣe rànábì lọ́wọ́ tó kò kó àbú làábì sínú kò kó gbogbo àwọn ọ̀tá ànábì kò kó wọn sínú àmọ́ èyí tẹ́yìn fẹ́ gbé wá yìí irú eléyìí tẹ́yìn ń wí yìí ó ti kó kèfèrí sínú tọ̀ ṣé kèfèrí náà ṣé sábẹ́ ànábì ni ẹ̀bẹ̀rù ọlọ́run ṣé kẹsà lè rọ́nà lọ yìí náà sọ ó kó ṣe ìtọ́nù sínú ẹ ò ó kó kí ni sínú ṣe ìtọ́nù ó kó sínú ṣé ṣe ìtọ́nù náà lára àwọn sábẹ́ ànábì ló ti là ojú wa ti là àti mọ̀ tí ń ṣẹlẹ̀ afẹ́fẹ́ ti fẹ́ àti rí fúrò adìẹ a sì ń fún wa ní ròdùnú pẹ̀lú ogun lọ́dọ̀ ọlọ́run ẹ̀ka mọ̀ retí ọjọ́ tá a wà túgbó àwọn fàtáwà àwọn àfà al-azhar lórí gbogbo tí ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá ọjọ́ tá a tu ó di wákàtí kan báyìí ó ṣeé ṣe kí mọ́ wulẹ̀ tí ṣàdéhùn àmọ́ pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run èyí tó wú èmi nu pé a tú gbólóhùn yìí ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan tójú kálukú wa ní oṣù àmọ́ fetí wa gbọ́ báyìí ẹni bá sì mọ lárúbáwá ká àti ṣí ẹ̀rẹ̀ káàkiri ń bẹ lórí wọ́ọ̀lù tèmi akeem kutubi ń bẹ lórí page the voice of truth ẹ̀ẹ́nà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá wa náà ni wọ́n ti gbé àwọn mùsùlùmí ẹ̀gbọ́n tí ń ṣe kálukú tí a tún ti ń táàgì wọn náà pé ẹ̀yin náà wá kọ́mẹ̀tì lórí kiri àárín kẹ sọ̀rọ̀ lórí ẹ̀ ń bolẹ̀ yín wá wà ọlọ́mọṣà fún wa ní àgbọ́yọ̀rọ̀ rẹ̀ wa sallallahu wa sallim ala abdika rasulika muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wa assalamu alaikum wa rahmatullahi uh, wa barakatuh